Ajara lọ Zantaka two farm Nigeria limited tó wà ní Medina lè jẹ́ Irewumi community ìlú Ìlọrin yẹn máa bọ̀ ṣe múra ọdún báyìí ibi kan ṣoṣo tá a ti lè ra gbòòrè wúrẹ́ ra màálù fi sọdún lówó tí ò gàdára lọ rẹ̀ ẹ́ o. zaptap cattle farm nigeria limited tó wà ní méjìlá lè ń jẹ́ iléwùmí community lọ́rọ̀ ìpínlẹ̀ kwara ni ẹ máa bọ̀. ẹrẹ tẹ bára lọ́dọ̀ tiwa ẹrẹ alálàáfíà ni o. àwa kì í bá wọn ta wọlé àbí wọn rẹ. ẹ kàn sí wa lónìí kẹ́ẹ̀rí yàtọ̀. ẹ lè pe tẹlifóònù nọ́mbà sùn yìí zero nine zero one five eight five four four two eight tàbí zero nine zero one nine seven six six two six seven email zaptap zamtapfarmslimited at gmail dot com àtúwà lórí facebook àti instagram page zamtapfarms bóyá ẹ̀fẹ́ rẹ̀ ló fún ìyànsọ́dún abẹ́fẹ́ ṣèlówó ó ṣe wù kẹ́rẹ́ tẹ́ nínú òpó tó ẹ̀rẹ́ ti wà lẹ́gbàá bẹ́ẹ̀. ó àlífàtúláì. الحمد لله رب العالمين وصلاة وسلام على سيد المرسلين نبي راما المبعوث رامة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين جزا الله خيرا قومنا وجدودنا وقد معدوا لنا سبلا ومسالكا ارحم جميع ذات ذاتنا ومعلمينا وسيوخنا وأبائنا وأمهاتنا وأجدادنا ولكل ما له حق علينا ولمن أوصانا بالدعاء برحمتك يا أرحم الراحمين adúpẹ́ fún يا ayé محمد Muhammad alẹ́kùn kí alẹ́kùn gẹ́ ọlọ́run bá dúpẹ́ fọ́gà wa wọn láta ànábì bá kẹ́ gbogbo àwọn sàábé àtàwọn ará ilé ànábì láì dẹ́nìkan sí àtàwọn àfáà wa lérigun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn tá a gbóka àwọn tá a gbóka àwọn tá a mọ̀ àwọn tá a mọ̀ tí wọ́n jẹ́ ní ọ̀dọ̀ rẹ ọlọ́run àwọn tí wọ́n bẹ níwájú rẹ bá kẹ́ wọn kẹ́ tọ̀dọ̀ rẹ àwọn tó ṣẹ́kù nu wọn láyé ọlọ́run bá mójútó wọn fi dérí àwọn òbí wa ọlọ́mọ fi wọn láre àti gbogbo àwọn olóore wa ẹrú ọlọ́run tó ṣagbátẹrù ètò yìí tó ní ẹ máa gbọ́ ó ń ládá tó wọn bá rí mbẹ gbogbo àgbàlagbà tó ti lọ nílé ìfẹ́ gọrẹ ó fi wá kárí gbogbo ìlú Ìlọrin láwọn àáfàá láwọn ẹni rè ó fi dérí ẹni ó bí òun náà àtẹni ó bí ẹni tó bí òun àti gbogbo àwọn tí wọn kú síta nú ẹbí inú ara Ọlọ́run kó bá ń kẹ́ gbogbo wọn kó wá wọlá bẹ́ẹ̀ dáadáa tọ́lọ́run ṣe fẹ́rú náà àti ìdáyà rẹ̀ tí ń bẹnu ayé rẹ̀ ọlọ́mọdé ò yí padà bá àṣàlékún bá àṣírí rẹ̀ níyìn ayé àti tọ̀run èròǹgbà rẹ̀ ọlọ́run òbí yá ọlá nábì lọ́dọ̀ ọlọ́run ah, mo tún bá sìkò yìí sọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé alco ní wá ní sunday ti tọ̀la yìí nítorí pé ìjókòó wàlímà àwọn ọmọ wa ń bẹ ní aago mọ́kànlá sí aago kan wákàtí méjì péré ní wàlímà wa ní eh, markas wa ní darul ikma albaliga èyí tó wà ní tí ẹ bá ti kọjá ilé pẹ́ńsì tí ń ta oid road tẹ́ ẹ̀ ń lọ sí George's quarter ẹ̀ ti rí mọ́tàsí wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún Saidu Alkali mosque ibẹ̀ láti ṣe wàlímọ̀ ní ọ̀la gbogbo èèyàn lápè lórúkọ gba àwọn ẹbí àti àwọn olùgbàlejò àgbà Justice Saidu Alkali àti alága wa Justice Garba gbogbo àti alájà wa náà ti Alkali tí wọ́n jálága obìnrin gbogbo èèyàn ní apẹ àti gbogbo àwọn ọmọ wàlímọ̀ ọlọ́run yóò jẹ́ káwọn ọmọ tiwa náà ṣe oríire àdúpẹ́ àdúpẹ́ mi lónìí fún ọ tó ṣe fún torí àwọn màlímà ti wa mo fẹ́ dẹ́díkéètì prógámù tòní fún wa láti júwe àwọn pé alukurani ìwé ayé ìwé ọ̀run ìwé tó yẹ pò náà ni ó navigate bá ti tayé bọ́ sọ́run ó ní man of instruction tí ọlọ́run gbé kalẹ̀ láti gáìdì wa afáwa kan ní sọ pé ó ní fa inel kuraana ó ní orí alukurani tí mo wí alkerima ìwé alápọ̀nlé kìtàbùn ilahiyun tírà ẹ̀yọ kan tá a lè pè mọ́ lọ́ọ̀nù gbogbo yòókù tó bá jẹ́ tírà o nǹkan míì ti wọ́ ọlọ́run ó máa sọ̀rọ̀ èyí ó máa sọ̀rọ̀ kọ́dà anábì ó sọ̀rọ̀ ẹni tí ò tún jẹ́ anábì ò tún sọ̀rọ̀ nu tìmí ṣùgbọ́n alukóran nìkan ni kìtàbùn ilahiyun tírà tó pé ọlọ́run nìkan ní sọ̀rọ̀ níbẹ̀ ntọ́ bá wí ntọ́ bá gbé wá ni kódà tó bá fẹ́ ìkáyà bá nàbì tìrì wà násùn rọba níyùn gbogbo násùn nù tíra míì ó lè jẹ pé a ma tọ́lọ́hún àmàgbékalẹ̀ èèyàn ní násùn násùn rọba níyùn ni àti ati àti máàna ọlọ́run lónìí mọ́kàdàsùn ètò ẹ̀pẹ́ wà hólì ìdọ̀tí kankan wọ́ agbára kankan wọ́ torí pọ́lọ̀ ní dáwọ́ bọ̀ ja'ala Allahu ta'ala mustamilan alal haqaid O wa fi kúránì gbé àwọn nǹkan oríṣiríṣi dúró àkọ́kọ́ ni pé adìọ́kàn nípa bó láti fọ́tò oníkáyà fọlọ́run ọkàn wa ká lè rí ibálò kúránì wájú àkídà àkọ́kọ́ nu irú adìọ́kàn wo lọ gbọ́dọ̀ ní nípa ọlọ́run ẹlẹ́ẹ̀kejì wàlẹ̀ akam kúránì fẹ́ júwe ìdájọ́ fún ẹ pé èyí ni òsè má ṣe yìí tó bá dẹ̀ sí lé implication rẹ̀ rí tó bá ṣe lé consequence rẹ̀ rí kúránì ò jẹ́ kí ọ̀run ó dàrú máa lọ́wọ́ afẹ́ni tí ó bá sọ pé òun ò fẹ́ là nítorí pé alámọ̀là ni kùránì àìmọ̀ kámọ́là tó bá rí báyìí wal ahdab ẹ̀kọ́ bá ti ráyè ṣe kùránì kọ́ wa bá lọ suratu Hujurat bó ti jẹ́yàn tó jọmọlúàbí tó ní jẹ́yàn yẹyẹ bó ti ráyè ṣe tó rí ibi jòkó títí ọ̀dà bó ti béèyàn ṣe àtayé tí wọ́n fi máa pè ọlọ́mọlúàbí wal ahdab ẹ̀kọ́ ń náà kọ́ àǹtẹ̀yìn ó mú wan nasmu àbí wà ní sọ́ọ̀mù jẹ́ kí n pé bẹ́ẹ̀ wà ní sọ́ọ̀mù ètò tá a fi tọ ayé tó máa sọ pé wọ́n design program ìjẹ́jọba mo ń gbọ́ tẹ̀síìrì kan lánàá mo wá rí i pé gbogbo tá à ń pè ní international diplomacy ika ah, diplomatic relationship tazẹ̀ máa wá kí ó ti exist láàrin Bilkis àti Suleiman tí Kúránì ti júwe rẹ̀ gbogbo bọ́n ṣe máa ń ṣe béèyàn ò bá fẹ́ kíjà ó ṣẹlẹ̀ conflict resolution ó ti wà ní al tó bá fẹ́ mọ bọ́ ṣe ṣe research ó ti wá kò sí nǹkan kan wà ní sọ even though political setting tẹ́ bá rí tó wọ̀ torí pé wọn ò tẹ̀lé àkùránì tí wọ́n bá lọ mú un láti inú àkùránì kò sẹ́ni tí ò ní gbádùn typical example rẹ̀ lórí tí Qatar fi hàn gbogbo ayé òun gbogbo àwọn tó ń gbọ́ ń pa Islam tí wọ́n máa ń fẹnu wọn yọ terrorist ni wọ́n wọn ò rìkọ́ọ̀dù aburú kan gbogbo nǹkan wọn lọ torí pé wọ́n gbé lórí ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ bá àti ìgbàlejò ayọ àwọn ìbò gan sọ pé ọgbọ́ àwọn ilé ìtú yàtọ̀ ìtì ń jẹ́ pé yan project Islam nu ìtì ń jẹ́ pé o launch image Islam sẹ́mi àwọn èèyàn nizam alkurani ló lẹ́tò bá ti tọ́mọ wa ètò ní bá ti fẹ́yàwó ètò ní bá ti kódà tá a bá kú ètò ní Islam gbé kalẹ̀ fún bàbá wa yóò lẹ́tò bàbá ogun tá a fi kalẹ̀ ó ti parí ètò rẹ̀ kò sí kóòtù kankan kúránì tí ó ti spell out gbogbo ẹ̀ àfi tó bá ní ìmánì ó fi débi tó kéré jù ní dábà ni ní kòkòrò ni kúránì mention rẹ̀ ìbálòpọ̀ ọkọ àtìyàwó kúránì yanjú ẹ̀ ìtún ọmọ lọ́mú kúránì yanjú ẹ̀ mention it sọ nǹkan tí nìzọ́mù rẹ̀ ò sínú kúránì wà alqasas ìtàn wa bẹ́ẹ̀ náà kúránì tí mú ní ìmọ̀ bí tó kù ní ọ̀rọ̀ yẹn bí a ṣì ń bá gba báyìí bo ní ìjà sí kúránì ò fílẹ̀ láì sọ̀tàn ó sọ̀tàn àwọn ará torí káró ni ó lè mọ tí ó gbẹ́sẹ̀ kà liyakuna ibratan wa isatan, kó máa jẹ́ wáàsí kó máa jẹ́ tají wàtẹ̀síjíàn kó máa jẹ́ ẹsẹ̀nilákin ẹlẹ́ ó sọ fáwọn ànábì rẹ̀ torí kó máa jẹ́ tẹ́sílíà kó tún máa jẹ́ ìtutù ọkàn pé ẹ̀yin nìkan kọ́ lẹ fẹ́ sírú challenge yìí wàsọ́gà subhanahu alanawi mojas fọ́nkọ̀ tó ń kìlì bẹ̀ṣẹ̀ ó wá sòsò alukurani ní ṣe pé ó ka kálukú lágara kò sí ọ̀tọ̀ kan tó lè kọrú ẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ ẹni tó ṣe nǹkan rẹ̀ gan lójú ẹni tó ní kurani ọjọ́ lójú débi pé ẹ̀dá kò lè hunrú ẹ̀ kò sí ọ̀tọ̀ kan tí ó kọ̀wé mo máa ń sọ ìgbà máa kó bàwé tí ọjọ́ bá ti lọ lérí ìwé kò ní bá ìgbà mu mọ́ kò ṣẹlẹ̀ sálùkùránì láńgbè tá a fi kwèdè ká fi kọ̀wé a máa kó bàwé torí pé ìgbà tọ́jú òfin lọ language wọn ò ní wà in line with the current situation yóò ti di archaic words tí ó strong létí àwọn ọmọ generation láti gbọ́yé kò ṣẹlẹ̀ sí alukurani ó kọjá kún léèyàn lọ kọ́ bọ́lọ̀ ti rọ́ wàhíṣuhu bíi síhì dúnà sáírì kùtùbù alìlàyé alìkùrọ̀ ọlọ́run ọ̀gá lọ́wọ́ adáwọ́ bò fún rẹ̀ ó lè mi mò ń sọ. So mi ò entrust ẹnìkankan kó bá mi manage sísọ alukurani lè ríka mi ń tata halak bilkurhan torí wisdom àti ẹ̀kọ́ tó rọ̀ mọ́ bọ́lọ̀ ti fẹ́ ṣe kurhan mìíràn ináwó ìtọ́bù ní ilẹ̀ hiyon ṣáàmìlón họ́ọ̀tìmọ̀n muwájà ilẹ̀ abasharin ajmain ọ̀rọ̀ kan ní tọ́lọ́hún lónìí ó wá kó gbogbo nǹkan sínú. wa jẹ́ ọrọ tá a fi tilẹ̀kùn gbogbo tí ọmọ àjọrọ̀ ọlọ́run pé èyí tí ò bá pé níbí muhammed alayhi ẹ lọ wọnú alukur'an ẹ rí ibi títí yín bá ti dínkù ẹ lọ complete inú alukur'an ọlọ́run fi complete gbogbo òwe yòókù ó wá dájú rẹ̀ kọ́ gbogbo ọmọnìyàn mustamilu ala usuli ìdáyà arọ̀bànìyà akójọ lérí foundation ìmànà tó jẹ́ tààtọ̀dọ̀ ọlọ́run wá gbogbo tí ò bá ti jọmọ́ pé ń bẹ náà alukur'ani àfa kan ní wí ni ṣéwù kan ní wí ni hmm. àwa wí nu gbogbo tí ànábì ṣàlàyé ládìsì ìfi ń ṣàlàyé alukur'ani ni tó bá rí báyìí wa khulasatu muhatabati ilahiyya li jinsil basar ọ̀rọ̀ ẹyọ kan tó sẹ́kù tọ́lọ̀ ń bẹ́ dà sọ láyé tó sì lè pẹ́ dàlà tí ò ní àbùyẹ kan òní à ń pè lálùkùrán ẹni ó bá wá máa nítorí pé sọ́mà wà nẹ́sà kò maftu'un mujarrad yukhatibu bani adam maman talafat hasmanuhum wamkanatihum dunal kutubu sabiqa gbogbo ìwé kọ̀ọ̀kan tí o bá rí inú ayé rẹ ó ní í ṣe pẹ̀lú age nígbà míì ó ní í ṣe pẹ̀lú profession discipline ibi tó wà ọmọ tó ń ṣe accounting tó lọ gbé textbook ọmọ ní kò ní find interesting bẹ́ẹ̀ ni ẹni tó ń ṣe mẹ́sìn tó wá lọ gbéwé ẹni tó jẹ́ pé òun ń ṣe áàtì kò ní find interesting torí òun expecting tí ó mọ̀ rí mbẹ̀ kò ní jọrú tóun fẹ́ kà àìlélòwé ara wa torí pé a appreciate fídì ẹlòmíì bíi fídì wa àwọn tó fi ń sọ̀rọ̀ ní fídì kọ̀ọ̀kan yàtọ̀ by level class àwọn tá a fi bọ́mọ primary sọ̀rọ̀ ó yàtọ̀ sí secondary ó yàtọ̀ sí university ó yàtọ̀ sí PhD candidate àwọn wọ̀nyí yàtọ̀ ṣùgbọ́n wa máa wò ó alukurani wa ń sọ̀rọ̀ bíi lisanu wa ìdùn wa àrọ̀bí yumubin àwọn èèyàn kan ní fi ń bá gbogbo ayé sọ̀rọ̀ ó wá jẹ́de lálùbáwá kálukú ọmọ agbọ́yé àgbẹ̀ ọmọ àrò pé torí òun làlùkùránì fi sọ̀kalẹ̀ àrò kó ń gbọ́yé mérí àwọn tó wà lókè lókè àgbáyé bíi ronú àwọn náà mérí lọ́tọ̀ ẹni ó wà láàrin mérí kálukú ọmọ agbọ́ kùránì yé bí kíláàsì rẹ̀ bá ti rí àti ibi tó fọ̀ sí yóò dẹ̀ máa dàbí pé torí òun ni kùránì fi ń sọ̀rọ̀ ta ló ní irú style yẹn ẹ̀sọ́ ọ̀tọ̀ tó nírú ẹ̀ tí ó bá gbogbo yẹn sọ̀rọ̀ pẹ̀lú bí ọ̀làjú wọn ò ti jẹ́rù kan náà téde wọn jẹ́rù kan náà tí gbogbo wọn ó dẹ̀ appreciate ti ń sọ kò sí illa rabbunal karim àfọlọ́wọn ọba wa alápọ̀nlé gbogbo ayé bí ọba wà kúránì ń bọ̀ wí gbogbo olùtọ́ bá wà جاء لفترة زمنية معينة جاء لفترة زمنية معينة Quran dé lẹ́nu ọgbà díẹ̀ láàrin twenty three years ló fi sọ̀kalẹ̀ fáná mama ló bá tán ṣùgbọ́n o bí aizu tuma iduwa tufti bin nasu wabil khalifati ila idayati losman lẹ́ni jẹ́ abil Quran bó ti wá wá lẹ́nu ọgbà díẹ̀ yìí o ní tó wá ṣe ò nígbà o ojoojúmọ́ alukurani yantiqu kulla yawmin ojoojúmọ́ ni kurani máa ń sọ̀rọ̀ ọba tó ní gàmà pọ̀rọ̀ ni kurani dá sí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ó yanjú kíni jọ́lọ́hún ó sì fi ìtọ́ka tì í fún wa kurani bá wa sọ̀rọ̀ ojúwe tipa àwọn ò lè ká torí pé bẹ́ẹ̀ ti rí kurani eríṣiríṣi lẹ́nu rẹ̀ bá ó bá wa sọ̀rọ̀ lórí ó pín sí àwọn àfáàní kókó tí kurani fẹnu kàn táàsìrì lára kùránì makọ́sídù kùlíyà wàlìjùzíyàtì kùránì karim arba kùránì ọ̀nà mẹ́rin ni ó wá sí jẹ́ alkùránì lè tàríf alkùránì dé nítorí kó fẹ́ júwe torí pé kò fi kò fẹ́ kò sí kò fẹ́ kò ó fẹ́ kò fi gbogbo nǹkan sáyé bí tàrífù wọ́ọ̀dẹ̀ nàǹgáìrì gùmùd ó dé ó ṣàlàyé gbogbo nǹkan kò sí ní tó dojúrú. ojuwe júwe ọlọ́run ó ìyá rẹ ó júwe epo bàbá rẹ ojuwe júwe ẹ̀gbọ́n rẹ ó àbúrò rẹ ó júwe ìwọ gẹ́gẹ́ fúnra rẹ ó wá júwe ayé ó sì júwe ntí mẹ́mẹ́ ó júwe àlìkíámà ó júwe lọ bá gbogbo tó máa fi lẹ́sì àlùkùránì wò lẹ́ǹsì tó clear jù láyé òun ni kò fà wọ́ọ̀chì nǹkan ni nítorí bá rò pa burú ni gbé sínú àkùránì sábúrú náà kùránì pé tó bá ń fi lẹ́ǹsì àkùránì wo nǹkan ò ní já kòtò ó mọ̀ lọ straight ni. ẹlẹ́ẹ̀kejì tí kùránì wá ṣe wálé ìdáyà kùránì fún àfikálukú mọ̀nà ọ̀tọ̀ ní kájúwe tán ká wá fìyàn lẹ̀ sóko pé kí ni ká ṣe ó tún wá fà wá lọ́wọ́ yẹ̀kúndùn náà ilẹ̀ lẹ́yìn ìwọ̀n wọ́ wá lọ bí ire ìwà imamu na onga ni ìmáàmù wà nánu tàbíwù ẹni bá fẹ́ ṣe rire nu ayé ọmọ àtẹ̀lé kuraani ni yóò fi ìmáàmù yóò fi kuraani ṣe ìmáàmù ìdáyà inú àkọ́hán ló ti rọ́nà àmọ́ lọ sọ pé udan lil muttaqin ó ní ọ̀nà àmà ní fún gbogbo ẹni ó bá bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tó kọnu nínú tó rí fíjọ kuraani pé al hijaz ask yourself ìjáwé kan bẹ tẹ́nìkan kọ tó rí báyìí tó jẹ́ pé wọn ò rírọ rẹ̀ já látijọ́ yìí tó bá sọ̀rọ̀ àná bíi pé ṣẹ̀ṣẹ̀ ń dé lónìí ni tó bá sọ̀rọ̀ òní bó bíi pé ẹjọ́ lónìí ni fọ́tò tó yà fọ́la lọ ló gbé jáde kò sí ẹni torí pé kí ló fà á lè anallahu alqa'il torí pé ọlọ́run lọ́ba ti ń sọ̀rọ̀ ọba ti ń sọ̀rọ̀ wal khaliqul kawn wa ma fiya òun ló dá gbogbo ayé àti ti gbọ̀n bẹ́ẹ̀ alqailu walfail ẹni tí wọ́n determine tí ó ṣẹlẹ̀ nínú ayé lọ́lọ́run ẹni ó sọ̀rọ̀ náà lẹni tí ó ṣe ẹni tí ń ṣiṣẹ́ náà lẹni tí ń sọ̀rọ̀ lidhalika la taharradul haqa'iq òdodo ìtakora wọn gbàtẹ́ pé from same source ni gbogbo ẹ̀ tí ń jáde alfilu walqawl àti iṣẹ́ àtọ̀rọ̀ ibìkan ní ti ń jáde ló jẹ́ pé alukur'an ìtí kur'ani ayatullah àmì ọlọ́ọ̀ni wàkúlò máa fi kọ́ ní ayẹ̀tùmí ní àyàtúlá gbogbo ń dáìsì rí inú ayé yìí àtòrùn àtòṣùpá àti gbogbo ẹ̀ àmì ọlọ́run ni lidali kẹtù fásirò ayatul kùránì ayatul kọ́níyà torí ẹ̀ ló fa kí kùránì ó máa ṣàlàyé tí máa ń ṣẹlẹ̀ nínú ayé torí pé ẹni tó ní ní sọ̀rọ̀ ẹnìkan ni àìmọ̀ yọ sọ́jọ́ sọ lọ ẹnì kò sì lè mú mi kọjá ẹni ó kú odò torí pé òun náà ló ní nǹkan rẹ̀ òun ní sọ̀rọ̀ rẹ̀ ló jẹ́ pé imana inú alukóra láti rí àwárí ìjáàs ló jẹ́ pé àwọn àyà ìjáàsù fàtúbì mislihi nkúntùn sọ̀dìkì fàtúbì asra ayati ayat. ó mú wọn àìmọye àtàádì ó challenge anybody yóò dẹ̀ lọ mú ayẹyẹ ọ̀kan wọn nkúntùn fìrẹ́ẹ̀bì mímọ̀ nàzánà àlà àbúdínà fàtúbì sùrọ̀ tìmí mislihi tẹ́ ẹ bá ń dá òtún pé kí lànàbí kí ló mú wá we can do that go ahead oníwàlá kánà bá dùn libadin zahira wàlá yìí tàbí àtúnlẹ̀ insu wal jinn àyàtú bí mísìlẹ̀ adal quran ó ní báwọn àjẹnú àtẹ̀yàn ẹ pera yín sí conference workshop kẹwàá deliberate kẹ lọ produce irú àlùkùránì communicate ten issue tẹ bá parí conference yín tẹ́lómi bá padà rí i tóun ò sí ń bẹ̀ yóò criticize outcome gbogbo ń tẹ́ ẹ deliberate ẹ sọ ẹ wá kóra ẹjọ́ láìjẹ̀nú àtẹ̀yàn ẹ lọ múra kúránì wo ni ẹ lè rí mu wa wàlá kánà bá tó lè bá tó ń sọ ìrà kódà kẹ bá delegate ipe ìwọ ọmọ area àbí area specialization ìwọ náà ọmọ area àbí tẹ specialize sí gbogbo yín ẹ lè ṣe ń tọ́lọ́hún ó sì torí pé ìjà àsù àìlèṣeun ó ti wà tí èèyàn bá ṣe pé ìjà àsù wà lókùránì ìtò sọ yóò ṣẹlẹ̀ ni ọlọ́ni alif lam mim gulibati rome fi adnil ad wa min ba'di galabihim sayaglibun ẹ wo bó ti sọ àyà wọn ètí ìparí ogun tá ànábì ti predict outcome ogun kọ́mọ̀jọ́ ọlọ́ọ̀ ní sọ̀rọ̀ tógun yóò bá rí bẹ́ẹ̀ mọ́ ṣé Kùránì render valid ó ní tabati yada abilabi wataba abilabi ò tí ì kú ma agna ni umaru wa ma kasaba sayasla nara za talab wa amuratu amma latala atab fi jade abúlé mi masad tábìlì àbí ìbá lọ ṣe mọ̀nàfíkì tó ló ń gba islam tó sọ pé sa islam náírà tàlàhàb ṣé kò ti rẹ́dà kúránì invalid ìjà àsùnkànnù torí pé ó ti wí bẹ́ẹ̀ ni ó ti rí ó ní alif lam zalika kitabu la rayba fi alif lam ra gbogbo àwọn òrófò mọ̀kọ́tà àwọn aráàfin tí ò ní tọ́lọ̀ ń gbé síbẹ̀ tí ò sọ̀tún mọ́ rẹ̀ èyí ṣe táwọn kèfèrí ìjọ jẹun wọn ibi tí wọ́n ti gba nẹ́bì ṣubú èéṣe tí wọn ò lọ bí ń béèrè mu pé ó dáa tú àwọn àyà yìí fún àwọn aráàfin fún wa torí pé ìjà àṣù ni tó bá ti dẹ̀ ní débẹ̀ lè débẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tẹ́wàá nínú ẹ̀kọ́ gbogbo ẹni pé wàá tẹ̀sẹ̀rẹ̀ kúránì wàá sòfin bẹ́ẹ̀ ṣe ráyé gbé ọba tó ní wàá kàkún dèdè ọpẹ́ tọ́lọ̀ ń dá fúnra rẹ̀ nítorí ipò dá sánmà àtilẹ̀ dédé ọpẹ́ yẹn ló dá fúnra ẹ̀ nítorí alukur'an tábà suratu an'am ó di alhamdulilayi lẹ́dí khalaqa samawati wal ard وجعل الظلمات والنور ثم الذين كفروا بربه يعدلون هو الذي خلقكم من تين ثم قضى عجلا وعجل مسمى عنده ثم انتم تمترون وهو الله في السماوات والارض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون الله ni mo dúpẹ́ mo dúpẹ́ fúnra mi bẹ́ẹ̀ bá yìn mí mo yìnra mi الذي خلق السماوات والارض ibi tí mo dá sánmà àtilẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ bí ó pin sí tẹ́ẹ̀sì rọ́pò tí mo fi mú tẹ́ẹ̀sì maru material tí mo fi design rẹ̀ tẹ́ẹ̀sì ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ẹ̀sì gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ tẹ́ẹ̀ kò kín rẹ̀ tẹ́ẹ̀rin sánmà tẹ́ẹ̀ rópin rẹ̀ pọ̀ èmi náà mo dájọ́ kú yín èmi mo ní gbogbo tí bẹ́ẹ̀ láyé àtọ̀run ẹ wo orú ọpẹ́ òun alihamudulilayi lọ́lọ́run ṣe fúnra rẹ̀ nígbà ọlọ́run wo kùránì títí náà pé ìwé yìí pé kọjá kẹ́nì kó tún nírú ẹ̀ mọ́ èmi náà mo ní ó ní alhamdulillahi alladhi anzala ala abdihil kitaba walam yaj'al lahu iwajan pé fún èmi ọlọ́run bẹ́yìn ọ̀mọ́ mo dúpẹ́ ọba tó ṣàṣeyọrí yìí ansala kitaba ọba tó sọ tíra kalẹ̀ fẹ́rù rẹ̀ alhamdulillahi alladhi anzala abdihil kitaba walam yaj'al lahu iwajan ó ní kò sí kò sí kọ́nùkọ́ alukurani òní kò sí lapsis kò sí ẹ̀rọ kankan kò sí review kẹ́ni kankan fẹ́ bá mi ṣe kọ́ yìí máa ní yún zara bá a dàtẹ̀ ní ìdàmí ladùn ni o wà yìí bá ṣírọ̀ ní mòmí ní ìnàlẹ́dí ní ẹ̀yà àmàlú ní sọ̀lì àt ànàlẹ̀ hùn àjìrọ̀ ní hasana alukurani nu ó rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run á lẹ́ti fẹ́ jèrè rẹ̀ kí wọ́n sọ fún ànábì gbogbo ẹ̀yìn alálukurani ìpè ọ̀nà tẹ́gbàdé yẹn lára kurani rẹ̀ ó ayọ́ al ó ní mo pèrè tó ń fi pé dasọ̀bù mi dàmú kó mi lé ilà ilà kọlìlà bí yàn bá ti ké Kùránì tán àìsọ̀ọ́lẹ̀ máa dìde lóru máa fi yẹn náfìlà díẹ̀ díẹ̀ wọ́rọ̀ tílì Kùránì tẹ̀rẹ̀tìlà máa wá ka Kùránì déédéé ó ní bọ́ bá ti ń kà á déédéé ọ̀rọ̀ rí ọ̀yànjú sálùn kí alẹ́ kẹ̀kọ́ lẹ̀ sẹ̀kìlà gbogbo ọ̀rọ̀ tó tóbi tó tóbi àṣírí ayé ìrònú tá a fi dé yẹn a ọlọ́kàn bíbọ̀ àṣírí ọ̀dọ̀ Ọlọ́run agbára ká sọ ọkọ̀ṣẹ́ yóò dérí àwọn rẹ̀ bọ́ bá jà fa fi kùránì bẹ́ẹ̀ lọ òru torí sọ pé wànúnà zilo minel quran máa wùwẹ̀ ṣèfà ẹ máa wùwẹ̀ ṣèfà ó láti sọ kalẹ̀ náà kùránì ìtí ń jẹ́ gangan máa ṣèfà ó nídìí kó inú solution sálùkí àríkà kọ́lẹ̀ iná náà sì yàtọ̀ lẹ́yìn ní tí mo tún ní ẹ lóru òru gangan fúnra ẹ̀ tẹ́lẹ̀ dide dìde ń bẹ̀ iná náà sì yàtọ̀ lẹ́yìn ó lé wà kó amúkìlà èyí ò sì ní sọ̀rọ̀ ń bẹ̀ kọ́rọ̀ wọn tà sí pé kùránì òru gan lóró o tún wá fọ lùyàn fọ gan tó pa. kó wọn kọ máa ma kùránì kó dìde lóru kó máa bẹ Ọlọ́run gbígbàdúrà ni ó tún wá mọ ọ̀rọ̀ rẹ̀ bí yẹn bá wá ka kùránì lóru bọ́lọ̀ tí ní àkà tó náà ń kàrí rẹ̀ fún wa yìí wàmínà lẹ́lì fata ajad bí iná àfilà tálákà àdá ayẹ̀bù àdàkà màkàmà màbúdà ọ̀dẹ̀ wàmínà lẹ́yìn tó bá di lólu fata ajad bí iná àfilà tálákà ìwọ náà dìde ṣe tààjù di ṣe náà àfilà tálákà oníṣù méjì méje àfáà kéwú tí ọ̀tọ̀ kùránì ẹnu rẹ̀ rùn kò síbò tí wò fọnu tó tó ọba tí ìtọ̀ kùránì lójúmọ́ ẹnu rẹ̀ rùn kùránì là á fi yọnu nù lẹ́nu ẹ̀ ní fi dán ní fi dá sáká wájú ọlọ́run bó ti wò kéré mọ́ ọ gbọ́dọ̀ mọ́ tọ̀ lójúmọ́ bó ti ń kàwé ìròyìn tó ń ka péjì Facebook kí ni túmọ̀ rẹ̀ kí n ládá tó rí ń bẹ́ tọ́ kàlùkùránì níparí àwọn èèyàn ní àpọ́nlé tí ń bẹ fáwọn kùránì wọ́n ní ananasa tujma fi maqami wahid yawm al-qiyama gbogbo ẹ̀dá ayẹyọ kaládùjọ kàámà illa hafisul quran àtọ́ba quran nìkan àwọn òní bá wa tó ma'al malaikatil kiram wa safaratul barara vip làwọn àwọn lọ tó tàwọn màláìka ni ẹni ó bá quran nínú wa kullu nasi gbogbo èèyàn jọ tí mo wí yafirruna min ba'dihi yawm al-qiyama yawma yafirru al-mar'u min 'akhihi a máa hàn fúnra wa ni pé mọ́jọ́ òfin tiẹ̀ kó bá mi ilẹ̀ hafisul quran àfàwọn tí wọ́n bá ń sọ alukurani tí wọ́n ha tí wọ́n ń lò tí wọ́n ń tọ̀ àwọn nìkan ni òní wọn fúnra wọn jọ yìí yẹ́bù aṣọ àwọn àlídẹ́ yìí àwọn ni wọ́n máa wá wá àwọn òbí wọn kí líyẹ libasahun táàjẹlù wakar bára kálukú bá wá ń gbọ̀n pé ibo lọ̀rọ̀ mi ọjà sí ọmọ tó ké kùránì ọmọ àwa bàbá àtìyá kí yóò wá dé wọn ládé ìfarabalẹ̀ pé màmí ẹ̀yin ò sí lára wọn ẹ̀yin ti ráwà lọlé kéwú kí láǹfààní rẹ tọmọ rẹ orí kúránì ké ọmọ iye tó ń sọ lérí a for ample b for bọ́ọ̀lù adamawa yọlá àfa alárùkúránì lẹ́ ń fìyà jẹ bàbá làwọn ó ṣe wà límọ̀ ẹni ẹ ló sì ta yín ẹ rí gbígbà àti rí níjọ lẹ́ ń complain fún wọn nursery school pé ó sì ń ta tọ́ba làwọn fẹ́ ṣe wà límọ̀ ẹ ní bá wọn pèèyàn gidi ẹ béèrè bó wọn ti ń kọ́ wọn ẹ béèrè kí làwọn àfa wọn ń jẹ ẹ wá ń béèrè àlùbáríkà bẹ́ẹ̀. Kitabu mubarak fattabi'u kúránì ìwé alálùbáríkà ni àbábẹ̀yàn tẹ̀lé alùbáríkà rẹ̀ kìí ṣe sára àyàn ẹ béèrè ẹ̀rajà kúránì ẹ̀rà pọ́nlé rẹ̀ lánàá nílùú yìí bẹ́yàn bá kí ọmọ yẹn bá kí alùkúránì àfa àtọkọ máa ń kúránì odidi màálùú kan ni àfa ọmọ àkọ́kọ́rọ́ níjọ́ táwọn àádọ́ta ṣe wàlímà lọ́dọ̀ rẹ̀ kúránì màálùú àádọ́ta ló fún gbogbo àwọn àfa.

ẹ̀yin lẹ lọ gba ọ́ọ̀lù one point something million fún reception ẹ̀yin tẹ̀lé fáfá tó kọ́ yín kúránì ní owó gidi ẹ̀yin lẹ pé léré wá láti ìlú èbó torí wàlímà ó kù bẹ́ẹ̀ ti síra dáadáa àwọn tó bí yín béèrè àlùbáríkà lọ́jọ́ ó kù lára yín nígbà yín béèrè àlùbánísì sáwọn ọmọ náà sanjọ́ fún yín subahana rabbika rabbil wasalaamu